èwo nínú yín ló fẹ́ paná ògo tí ọlọ́run ṣe fún Sanyẹ̀rì sọ́kùnrin ni àbóbìnrin èwo nínú yín ló fẹ́ paná star tí ọlọ́run fún Sanyẹ̀rì èwo nínú yín ló gbẹnu sí Mike tó fẹ́ tó ń sọ wípé òun fẹ́ rìtáyà ara òun láì kí ń ṣèmí nígbà tó lọ́hùn ò rìtáyà mi wá ń kọ́ èmi ò ní rìtáyà ara mi èmi ò mọ gbogbo àwọn tó ń ṣe irúṣẹ́ yìí o ìṣọkùnrin ní ìṣobìnrin ní mo fa gbogbo yín lọ́lọ́run lọ́wọ́ àbí tó bá yẹ pé ẹ tóbi jọ ọlọ́run lọ lókù torí ọlọ́run tó láàyè èè èmi wá sádì ẹ wo gbogbo ọ̀nà táwọn aláàbò sí lè gbà ó fìmí borí ọ̀tá pẹ̀lú ète wọn o fìmí borí ọ̀tá pẹ̀lú ète wọn ní báyìí mo wá fẹ́ fi àsìkò yìí tó sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní gbogbo àgbáńlá ayé mo repeat ẹ̀ all over the world wípé èmi ọláníyì àfọ̀njá olólùfẹ́ yín mi ò fìgbà kankan sọ fún yín pé mo fẹ́ fi tíátà lẹ̀ o kódà mi ò sọ wípé ó sú mi ó rẹ̀ mí débi tí màá wá sọ yí pé mi ò ṣe tíátà mọ́ kò sí tó jọ tẹ́ bá wá fẹ́ mú ẹ̀rí ẹ̀wà fún mi ẹ jọ nítorí ọlọ́run challenge gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá all over the world àtàwọn tó ń fẹ́ mi àtàwọn tí ò fẹ́ mi náà tí mo mọ̀ yí pé gbogbo èèyàn kan ló lè nífẹ̀ẹ́ èèyàn ẹ jọ ẹ kàn bá mi wá evidence ẹ̀yọ̀ kan péré wá níbi tí mo ti lánàá mi sọ̀rọ̀ yí pé mi ò ṣe tíátà mọ́ mo ti quit tíátà pé mi ò ṣe mọ́ tí a bá wá rẹ́ni tó rí mú wá hundred thousand naira lágbára ọlọ́run ni màá fún wọn pẹ̀lú ògbó ọlọ́run ògbìgbà tó ń gbà á láì.